شيخ الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة عليه وصحبه ومن كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد محمد بن الله وعلى آله وأصحابه وكل من سبق من وسلم

Gracias. ตัวที่หลังก็ตัวที่ก็มีมีอยู่อุปสรรคอะไรต่างๆก็เราจะเรียว่าอาหารคนนั้ีทุกที่มีอุปสรรคอะไรต่างๆว่าที่รู้ที่ได้ทุกมาแล้วทุกมาเจอทุกมาอักอันมาอักเนาะไม่ได้ทำได้ที่ทำได้คนเดียวอันนั้นว่าที่ตัว Bapak ini, ayat kemudian kursi, nak jauhku, nabila kini rohkila, abila kini, umudah jawa kursi, ini kursi utama kursi, ini kursi utama kursi, ini kursi utama kursi, ini kursi utama kursi, ini kursi utama kursi, ini kursi utama kursi, kumpul awal itu mustahil awal dia aku ni kerana saya awal mau saya awal mau saya ini ini ini kalau awal tadi awal ini أنا أقول له وأقول أنا رضي الله تعالى عنه وأرضاه. أبي تبي أنا وأرضاه. تبي خليفة

ìyẹn ní nínú àwọn tí máa ń pínlẹ̀ ìbẹ̀rẹ̀ àgbọ̀rọ̀ tó ló wá sí àwọn àgbọ̀rọ̀ àbí àwọn àgbọ̀rọ̀ àbí ìkó òkú àbúrò òkú tàbí àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ yìí àwọn ọ̀rẹ́ ìwọ́ ọ̀rẹ́ òkú ní ewu tó. wọ́n tó rẹ̀ àgbẹ̀rẹ̀ ìmọ̀lẹ́ àti àkùkà bẹ́ẹ̀ ni ẹni tó lẹ́kọ̀ọ́ 那不是一个人，就是不会的。那不是干活的，不是这个工作，不是那个。那干活的，你先观察一下，你说的，这是你前后两个不同的时间，我。那是因为他不挨着我的，他不挨着我的，因为挨着。 Allah berkata, ayat di dalam ini, Allah berkata, Allah berkata, Allah berkata, Eh, kita sini, Ia berkata itu, Berlut negara, Dewa yang berlaku, Mengatakan di sana, Allah berkata, Allah berkata, Allah Awal lagi, awal lagi, kata aku. Waktu itu, dia pas lalu, 因为我家孩子多，要，不知道哪的去做，然后我妈妈已经，从小我就不喜欢他。 di Bogor atau dalam khususnya di Jawa Tengah atau tiga puluh lagi di Jawa Tengah. Saya dari Jawa Tengah itu mana maka untuk suara kami untuk mengawalkan dunia. Bukan untuk mengawalkan kode, bukan untuk

Bapak ini anak kita lain dapat saya Tu, anak kita lain berbuat anak ini bukan siapa, asma tua, ada berkat, Allah taala ada berkat. Bapak kita lain dan kuwe guna di orang orang alim, Allah taala alim wa abdur. Ini waktu Allah taala

pé àwọn fún ọkọ lẹ́tọ̀ọ́ fún ìlú lára bàbá tọrọ rẹ̀ bàbá tọrọ àwọn ọkọ lẹ́tọ̀ọ́ fún ìlú wọn. lẹ́yìn ìgbà yẹn wá sí àwọn olóògùn. 不要着急，不要着急，不要着急。哎呀，我我我，我最近去上班，去，我晚上没回来，在去上班，没下班回来，我这个空间有点窄。你说，你又有工作是吧？工作是吧？都这样子嘞，都这样子嘞，还是把手机，不管有多少。

Porque qual é o que Como irá conseguir fazer isso? Então, eu vou falar, é até é eu vou falar, eu vou falar, eu vou falar, eu vou falar, eu vou quando roga o mundo, qual é a gente, o nada que não vê a paz. E quando o mundo, o que se dá de vergonha é o que é o Olha, olha, olha, olha, olha, fe è un nuovo riconfite con il nome di Cucula. Non va a morire, non va a morire, non va a morire, ma ecco, ho ricordato loro amore un giorno che per dire come il giorno avevamo studiato lì, si chiamava dire, ma perché quando non mai, non mai trovare ẹ̀jẹ̀ ló bá láti lọ sí kí wọ́n fún àkókò náà sílẹ̀ ọba tó wọ́n tó wọ́ ọmọ ìpèlè ẹ̀rọ ẹ̀jẹ̀ láti torí kí ìṣẹ̀lẹ̀ ọlọ́run tó yọ bá wà ó mẹ́nu rẹ̀ ìdájọ́ tuntun ti dára yá ní ti láti owó rẹ̀ tó ní wọ́n fa ìṣẹ̀lẹ̀ ìdílé rẹ̀ owó rẹ̀ ìgbà tó ń bá ìṣẹ̀lẹ̀ ìdílé rẹ̀ náà.

Itu bukan hanya di dalam Thank you.